kábíyèsí lódùmarè adúpẹ́ lọ́wọ́ lódùmarè adúpẹ́ lọ́wọ́ gbogbo arúmọlẹ̀ adúpẹ́ lọ́wọ́ fa adúpẹ́ adúpẹ́ adúpẹ́ ẹ má bínú nẹ́tíwọ́ọ̀kì yẹn ló rí bákan bíyà nẹ́tíwọ́ọ̀kì ni bíyà sáǹdì ni àkúmọ̀ àmì tí wọ́n tọ́ bọ̀ ń bẹ̀ tí wọn ò fi gbọ́ dáadáa ẹ jọ̀ọ́ má bínú gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ẹ̀yin tí à ń bábọ̀ náà ni pé ilé ìjọsìn ìṣẹ̀ṣe tí a sọ pé a ti bẹ̀rẹ̀ láti bíi ó ti lé lógún ọdún sẹ́yìn tá a ti bẹ̀rẹ̀ tí kò sì tí wà sí parí àwa gbé wá ní ọ̀sẹ̀ tó kọjá pé a fẹ́ kàn án a fẹ́ ṣe gbá a fẹ́ ṣàwo káwọn èèyàn náà wà lọ́wọ́ so nípasẹ̀ bí èyí àwa ti rí ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ làwọn babaláwo jẹ́ pé àwọn olùdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹnì wà lọ́wọ́ àwọn àbá mi náà àbí ẹwà mi ẹ̀sùn wà ẹ̀dùn ẹgbẹ́ wa dúpẹ́ lọ́wọ́ àwọn àwọn tí wọ́n rà káàkiri lákàkiri àgbáláyé kẹ̀sì wá sọ bí tí iṣẹ́ kù sí tí wọ́n tún lè fi ràn án lọ́wọ́ sí torí ẹ̀ ń bá ẹ̀ bẹ́ẹ̀ bá ọ̀nà ní táwọn oníkàwé lulẹ̀ káwọ́ ẹnu ọkọ́ ẹ̀ rí i pé nígbà tó. ọ̀yà adúpẹ́ o adúpẹ́ o adúpẹ́ o ifá ní yinniyinni kẹ́ni ó sì mí ifá fún fátẹ́rù tí sọmọkùnrin ìgbòdo ọ̀pẹ àwa ń yọ̀ kó o tún sọre míì sí. ọ̀pẹ tó bá gbé mọ́ rẹ̀ là á yìn. adúpẹ́ o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obì tí wọ́n jẹ́ ojúlówó ọmọ Yorùbá àdúpẹ́ lọ́wọ́ yín o àpò sàṣà mùrákì gbẹ àpò yín ò ní gbẹ o àṣẹ o gbogbo ohun tó lódùmarè ṣe fún yín tí ń dùn yín nú olódùmarè ò ní fọwọ́ bàjẹ́ kankan kan o ìjọ wa yìí ti rún mọlẹ̀ òun là ń ṣe ti fá là ń ṣe ti gbogbo ayé là ń ṣe àìsí ìdákẹ́ kú tó jẹ́ páwọn ẹlẹ́sìn abala kejì wa náà àwọn náà ń pariwo bóde pé wọ́n ń ràn wọ́n lọ́wọ́ tá a sì ń rí paribiribi táwọn èèyàn ń kó ló dáwà náà pariwo bóde a sì dúpẹ́ páwọn èèyàn náà wà lọ́wọ́ nípasẹ̀ ẹ̀yin èèyàn pàtàkì pàtàkì ilé ìjọ ó jẹ́ kíkàn adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ lọ́wọ́ yín o oore tẹ́ ẹ ṣe fún wa oore ẹnì kọ̀ọ̀kan wa náà ò ní bàjẹ́ o ilé ìgbé kì í gbóná ilé yín ò ní gbóná o adúpẹ́ o adúpẹ́ àmọ́ lóore o adúpẹ́ o olódùmarè ní jẹ́lẹ̀ Yorùbá kò ní jẹ́ ó bàjẹ́ o ẹ̀sìn àdìmúlà ẹ̀sìn ìṣẹ̀ṣe tá à ń gbé ga olódùmarè ní jẹ́ ó parẹ́ o ìrànlọ́wọ́ la fẹ́ o àwa ṣe é débi tó dé dúró yìí ẹ dákun o adúpẹ́ eh, lọ́wọ́ yín o adúpẹ́ o. bàbá wa eh, níbi tí a ṣe dé ìnísìn báyìí adúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n náà wà lọ́wọ́ láti gbé débi eh, kí wàá ló kù gangan ní ìsìn báyìí tí a tún nílò láì jẹ́ kó nígbà táwa lé kẹ́yìn àkọsí pàánù lórí ẹ̀ àwọn èèyàn sì ràn lọ́wọ́ láti gbé pàánù sí kí wàá ló tún kù tàbẹ́ sí báyìí torí àwọn tó ṣe débí wọ́n lè parí ẹ̀ bẹ́ẹ̀ ni a nígbàgbọ́ pípé tiẹ̀ fi mú ẹ tí wọ́n gbá wa dadébò lórí mílíọ̀nù gbé mílíọ̀nù pẹ̀lú tá a fi dadébò lórí bẹ́ẹ̀ ni máwọn èèyàn tí wọ́n fi rẹ̀ wá lọ́wọ́ débẹ̀ tí wàá mọ̀ pé n tó sẹ́kù àwọn èèyàn ò bá wa ṣe wàá sí nǹkan méjì tó sẹ́kù tá a bá sọ pé lẹ̀ la fẹ́ wọ́ ìgbéra tó fẹ́ sọ pé a fẹ́ ṣe wíńdò táwa pé wíńdò la fẹ́ ṣe ìgbéra tó fẹ́ sọ pé a fẹ́ ṣe lẹ̀kùn gbogbo nǹkan tó lòdì mọ́ ni bá fi ran àwọn èèyàn lọ́wọ́ láti bá wa parí ìjọ yìí títí títí tá a fi wọlé lẹ́ẹ̀fẹ́ǹsì tá a fi kùn tí ó fi ṣe megere tí wọ́n ní ilé ibòní tí wọ́n ní ilé ìjọ ẹ̀sìn ìgbìmọ̀ adúláwọ̀ kí lórúkọ àdúgbò yìí apẹtẹ apẹtẹ apẹtẹ ni òní àgbàgbà. ilé ìjọsìn yìí ní orísun ìbàdàn ilé ìjọsìn yìí ohun tí ẹ fi mọ̀ pé ilé ìjọsìn yìí kẹsí pé bóyá ó wà ń kọ̀rọ̀ gbangba ló wà ó ẹjọ́ ìdíkọ́ gbogbo wájú yẹn. ojú títì láwa àwa la ní gbogbo wájú yìí àwa la ní o. a fẹ́ ṣe fẹ́ǹsì ẹ̀ bá ti fẹ́ ń ṣe ẹ̀ sáńbọ̀dù wà fáwọn ojú ìta sẹ́ni pé ojú títì ló wà kèé bóyá kọ̀rọ̀ ló wà kèé ṣe kọ̀rọ̀ ojú títì ọ̀dà ni gbogbo pákó tánko tánkólé àti agolo yìí àwa la ní orí ilẹ̀ wa ní tá a ti fẹ́ ń ṣe ẹ̀ á kó gbogbo ẹ̀ á dùn dànù a wà gbé sáńbọ̀dù sí ojú ìta gbangba sójú ìta gbangba tí èdè tí o gba àwọn yóò mọ rí láti wọlé ìta gbangba báyìí sẹ́rí etí títì ni gbogbo àwọn yóò mọ rí láti wọlé etí títì ni ti báyìí ni gbogbo lẹ́yìn àwa la ibi báyìí nígbà tí àwọn ìbánáwà lọ́wọ́ àmọ̀ kọ́nà lọ́wọ́ lórí mọ̀dé wà lọ́wọ́ gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá káàkiri ẹni wà lọ́wọ́ fẹ́ǹsì yẹn fẹ́ǹsì yẹn á yóò àwọn àwájú ta báyìí àwa ṣe etí gbogbo ilẹ̀ láti bí gbogbo báyìí àwa la ní gbogbo ẹ̀ compound yẹn ní gbogbo bíi compound yẹn ní signboard ilé ìjùbà yẹn ìtalétí owó náà ni owó ní tí owó ní tí wọ́n bá sílé ẹ̀yàn mẹ́ta mẹ́rin lẹ́yìn owó náà ni ó ń dá wa dúró láì pé gbogbo kinní tó wà wájú yìí ẹ bá ń gbé kámẹ́rà lọ síwájú wọ́n tún gbogbo ẹ̀ dànù gbogbo kinní wà yìí wọ́n tún dànù ẹ̀ dànù àwa la ní létí sí o so fẹ́ǹsì signboard wa kinní signboard wa yóò wà lẹ́nu etí títí ọ̀dà àjọ ẹ má bínú nẹ́tíwọ́ọ̀kì bí ni ẹ mọ̀ pé àmọ́ nẹ́tíwọ́ọ̀kì tí ètò lè dáa jù asáko gbẹ lọ́wọ́ à ń connect mọ́ lẹ́yọ̀ kọ̀ọ̀kan lẹ́yọ̀ kọ̀ọ̀kan náà ni èmi ò bá ti lò kan yóò lọ á tún lómi yóò tún padà ẹ mọ ẹ mọ bínú kì í ṣẹ̀bi wa ẹbí ìlú tá a wà ní kọ́lọ̀ ó ṣàánú wa a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ràn án lọ́wọ́ nípa láti gbé ilé ìjọsìn ṣẹṣẹ ìdébi tó dé ohun tí à sọ ni pé gbogbo ilẹ̀ yìí tó fi déwájú lọ́hùn ní tó fi dé títì ilẹ̀ ilé ìjọsìn yìí ni wípé tí Ọlọ́run lódùmọ̀lẹ̀ bá ràn án lọ́wọ́ tẹ̀yìn ní tẹ̀yìn lè yẹn wa ẹ̀yin olólùfẹ́ bá náà wà lọ́wọ́ gbogbo iwájú yìí parking space ni a tù a wà gbé signpost ilé ìṣẹ̀ṣe a gbé síwájú létí títì etí títì ní ilẹ̀ wa ní gbogbo ibi àìtí rí kẹsí pé bóyá ó wà ń kọ̀rọ̀ ilẹ̀ wà lára àwọn ó ti lé lógún ọdún ó ti lé lógún ọdún tí a ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n torí pé torí pé bóyá àwọn ìlànà oníṣẹ̀ṣe pé ipa ìsọ̀rọ̀ jáde ni ipe apá máa sọ̀rọ̀ jáde àwọn náà bá máa níyàn lọ́wọ́ lẹ́yìn la fi sọ̀rọ̀ jáde a sì wá dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ipe àtà sọ̀rọ̀ jáde gbogbo àwọn ọmọ ọkọ Yorùbá gbogbo àwọn ọmọ gbogbo àwọn ọmọ ọkọ àwọn ọmọ ọba ládéládé wọ́n ní dán wà lọ́wọ́ gbogbo àwọn tó nífẹ̀ẹ́ rúmọlẹ̀ gbogbo àwọn tó nífẹ̀ẹ́ fá wọ́n ní wà lọ́wọ́ láti débi tó dé a sì mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ̀rẹ̀ wà lọ́wọ́ débi náà Ọlọ́run ọba Olódùmarè ó kún yín lọ́wọ́ láàrin sí jẹ́ ká tún gbé gàdúrà àwa sọ pé bóyá owó dandan owó apẹ̀yìn tó símẹ́ǹtì lẹ́ní tẹlifíṣàn alọ́wọ́ ẹ fún wa ẹ̀sọ́ ibi tó wà á wà kó táyé pé búlọ́ọ̀kù ni á wà kó táyé pé pákó ni á wà kó táyé pé ṣíà ni táyé pé lẹ́yìn pẹ̀ bó jẹ́ yan ni lẹ́ni láti fi ràn án lọ́wọ́ á wà kó táyé pé gbòǹgbòǹ ṣúkà ni gbogbo àyín tàbá sọ̀rọ̀ kò sẹ́ni tí ò mọ̀ nípa ilé kíkọ́ nu yín apẹ̀yìn tó wá sí lòun náà ni ibi tó bá ká a fi a fi rà bó ṣe táìsì ni torí yóò mọ wà nínú pé yóò mọ wà nínú pé ilé ìjọsìn ìṣẹ̀ṣe yìí nǹkan bàbá àwọn bàbá wa yìí èmi náà nípa ààrẹ kan ń bẹ nǹkan báyìí ni mo ṣe ìwọ̀n bẹ́ẹ̀ tẹ́mi lè ṣe láti mọ̀ jẹ́ kí ìṣẹ̀ṣe ti bàbá tèmi ó parun káwọn yìí kì í ṣẹ̀ṣe ó gbọ́mọ Yorùbá ó parun ìwọ̀n báyìí tẹ́mi lè ṣe lèmi ń ṣe yìí ẹ̀yin náà wá dákun ẹnà wà lọ́wọ́ kẹ́yìn náà ó sì wọ̀n bá tẹ́yìn náà lè ṣe torí nínú kí ìṣẹ̀ṣe ó mọ̀ parun lèdè Yorùbá ò lè fi panu làṣà Yorùbá ò lè fi panu bíṣẹ̀ tí bá ti panu gbọ́n tàṣọ yìí nínú Yorùbá ò lè fi panu ẹ̀sìn ìṣẹ̀ṣẹ̀ ni òsì ní jẹ́sẹ̀ sí ó panu torí gbogbo ẹ̀sìn ìṣẹ̀ṣẹ̀ ló mọ gbogbo tó tọ́ ẹ̀sìn àjòjì ò mọ tó tọ́ wọn mọ kí láàṣẹ wọn ètà àṣewájú wọn èmọ̀ ètà àṣe ẹ̀yìn wọ́n sàn dájú gbogbo ẹ̀bùn bọ́lá wọn ni. àwa inú ìṣẹ̀ṣẹ̀ ní ìṣẹ̀ṣẹ̀ ní òní jẹ́ kásá ò panu bọ̀rọ̀ ní òní jẹ́ kéde ò panu bọ̀rọ̀ ní òní jẹ́ bẹ́ẹ̀ àmà táàbà ti ń dàrú àwọn ọmọ tuntun gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbàlá ayé gbogbo ẹ̀yin tá nífẹ̀ẹ́ ìṣẹ̀ṣe ẹ̀ ìṣẹ̀ṣe nǹkan tó jọ kan gbogbo ọmọ Yorùbá ni ìṣẹ̀ṣe lèyàn ń ṣe làwọn kéré lèyàn ń ṣe ní tún àṣẹ ẹni ṣe lèyàn ń ṣe tí ń tún àṣẹ ẹni ṣe ẹ̀ṣẹ̀ ẹlẹ́sìn ìkíni ṣẹ́sìn tiwọn tó ní èṣù èṣù ni bàbá àwọn tó tó ń bá wọn jà lọ́hùn lọ́dọ̀ tiwọn ṣẹ́sìn tiwọn ti ń ẹ̀sìn ẹlẹ́sìn lè yóò ẹ̀sìn ẹlẹ́sìn bá àṣà tiwa jẹ́ ni kò sí fẹ́ẹ́ fẹ́ẹ́ sọ nígbà tá àjọra wa nígbà àjọra wa àwọn funfun àwa dúdú àjọra wa wọ́n sì sọ pé dìdìrín kan lọ́dọ̀ bí gbogbo wa kalẹ̀ lọ́dọ̀ tiwọn bàbá tiwọn kan ló bí wa kalẹ̀ kò rí bẹ́ẹ̀ náà wọ́n ní bàbá àti wọn kan méjì kan ló bí àwa dúdú pupa méjì bí àwa dúdú báyìí. ẹ ápù òtí wù. lọ gbogbo ẹ̀yà wọ́n yóò wá ẹ̀ẹ́dẹ́gbẹ́ ètò táwa ṣe àwa gba àwa gba owó jọ fún ilé ìṣẹ̀ṣe ilé ìjọsìn ìṣẹ̀ṣe ní tó wà ní àdúgbò Powerline ní Apẹtẹ níbí wọn la bá gbawó fún. ládàbà ní àdàbà àdàbà àdàbà ló wà. àdàbà tó ti tó àṣìṣe wà lọ́wọ́ àti fi àti fi account number. ní block industry ibẹ̀ ló wà o. mọ́tàṣì àdàbà wà lọ́wọ́ àti fi account number síbẹ̀ táwọn èèyàn ó fi owó sí. ẹ̀rọ ta ló mọ account number kẹ́ ẹ pé ẹ kẹ́ ẹ pè fún wọn fáwọn tí ò bá rí ká tuntun pè. three zero first bank ayọ̀adé ayọ̀adé ifáyẹmí ìdó. First Bank zero three zero seven one seven one zero three zero zero three zero three zero three zero seven one seven one zero three zero three zero one zero one five six First Bank àbí ẹ̀kọ́ lẹ́ẹ̀kan sí three zero three zero seven one seven one zero three zero three zero one zero one five six three zero àbí. Eh, three zero. three zero. seven one. seven one. zero three. zero three. zero one. zero one. five six. five six. Ayọ̀adé Ifáyẹmí Ìdòwú. Ayọ̀adé Ifáyẹmí Ìdòwú. First Bank. Orúkọ tó wà lórí àkáǹtì tí ẹ fowó sí láti fi ràn wá lọ́wọ́ nìyẹn. Nǹkan ẹbí ẹgbẹ́ kámẹ́rà wà ká wọlé kákàmù yóò wò. Wọ́n dàbẹ̀ ni pé akẹ́fẹ́nu játa ń sàlà níta lásán. Thank you sẹ́rí inú ilé ìjọsìn rí o inú ilé ìjọsìn rí o ó tóbi o sẹ́rí ó tóbi o ẹ̀rí pé bẹ́ẹ̀ sì látò bẹ́ẹ̀ bí village market bí ìpàdé òbí àtolùkọ́ ayé àtijọ́ sẹ́rí gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹja kan ẹ̀ràn wá lọ́wọ́ o gbogbo ẹ̀yin onífẹ̀ẹ́ ṣẹ̀ṣe gbogbo ẹ̀yin. àwọn tí wọ́n ń ṣètò àwọn tí wọ́n náwó àwọn tí wọ́n náwó sílé ìjọ làwọn tí wọ́n ń ṣètò. bẹ́ẹ̀ni. àwọn tí wọ́n náwó sílé ìjọ ètò ẹ fún wa ń jọ sí òun la fi bó yìí o. bẹ́ẹ̀ni. òun la fi bó yìí o àwọn ọmọ irúnmọlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tá a rọra ń ṣe lójú orí bẹ́ẹ̀ o hmm. wẹ́rẹ́wẹ́rẹ́ tá a rọra ń ṣe ni o ìtẹ́ ti fi ràn wá lọ́wọ́ òun náà la fi ṣe ń ta ṣe yìí o adúpẹ́lẹ́ Olódùmarè la fi ṣe ń ta ṣe yìí o ẹ bá ràn wá lọ́wọ́ ibi tẹ́ ẹ ní àná sí láàánú sí o tẹ́ ẹ ní àfiṣe láàfiṣe o olódùmarè ó sì ràn gbogbo yín lọ́wọ́ o. inú mi ti ẹ̀ dùn lọ́pọ̀lọpọ̀ ikọ̀ àwọn èèyàn ti ràn wá lọ́wọ́ láti ẹ̀ ti kàn án ah, bẹ́ẹ̀ bá ti kanlé àṣírí ti bò bẹ́ẹ̀ bá ti kanlé àṣírí ti bò gbogbo ibi tó sì wà kù sí náà ẹ̀yin tẹ́ ẹ ti ń bá wa sí náà lẹ́ẹ̀ bá wa sí ẹ mọ̀ dáadáa ẹ dákun wàá fi àfolódùmarè bẹ̀ yín ẹ̀dá gbogbo ẹ̀yin tẹ́ fi owó ránṣẹ́ àmọ̀rírì yín o èyàn mélòó la fẹ́ dákọ̀ ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ ni ẹ mọ̀ dákọ̀ wa mélòó la fẹ́ dákọ̀ ṣùgbọ́n gbogbo yín tẹ́ fi sùn tẹ́ fi fowó ọ̀hún ránṣẹ́ láṣẹ lódùmarè olódùmarè ó bá yín yanjú ẹ gbogbo àwọn gbadúmọlẹ. àìmọye èèyàn gan ló dá nǹkan lẹ fún wa ń bè tó jẹ pààtì ẹ mọ ẹni tó lé gan wọn kàn jáda lẹ àtàǹbéèrè tá ló ní. Ah, wọn kàn jábọ. wọn kàn yáwọn èèyàn rẹ ẹsà sọ pé ntọ́lọ mọ̀ ló wá sí nǹkan yìí fún wọn bí o kábíyèsí lódùmarè. a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀ńtọ́lọ mọ̀ a sì sì wúre pàtàkì fún ẹ̀ńtọ́lọ mọ̀ náà nílé ìjọsìn. gbogbo tẹ́ bá ní kẹ́ bá fi sùn tẹ́ bá fi ṣe tá a fi ń ṣe wá lóore lórí ilé ìjọsìn tá a fẹ́ kọ́ yìí tá a fẹ́ yanjú yìí ọlọ́run olódùmarè yóò dá a padà fún yín ní ìlọ́po ìlọ́po ìlọ́po ìlọ́po ìlọ́po ìlọ́po tó tẹ́ àbí sùn ní dáadáa ni yóò mọ̀ já sí rọ̀nù gbogbo ẹ̀yin tẹ̀lé wa lọ́wọ́ ọ̀nà ọ̀nà bábaláwo èmi ò gbọ́ fà dáadáa. gbogbo àwọn tí wọ́n sì jẹ́ oníṣẹ̀ṣe gbogbo àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe ní ìlú apẹtẹ ìjókòdó Ṣàngó à ń rọ gbogbo wọn náà kí wọ́n wá darapọ̀ mọ́ wa o láti máa bá wa ṣe jọ́sìn every Saturday gbogbo ọjọ́ kẹ ẹjọ́ Saturday Saturday gbogbo ẹ̀yin tẹ́ ràn wá lọ́wọ́ àdúpẹ́ lọ́wọ́ yín o hmm. ọwọ́ yín ò ní gbẹ o hmm. iwájú lọ̀pẹ́ ìdìtì rẹ sí iwájú iwájú lójúgun gbé ìléwọ́ ọlọ́sán kì í gbẹ̀yìn iwájú ní gbé iwájú lẹ́ẹ̀ máa lọ o Ifá ní ẹ̀rùn sà dífá fó gbé wọ́n ní òní ìbẹ́sẹ̀ rẹ̀ járí Ifá nírọ́ ni wọ́n ń pa Ifá lékè ni wọ́n ń ṣe Ifá lọ́kọ́ kì í mẹ́sì oko rẹ̀ ọmọ lè já àdákì mẹ́sì oko rẹ̀ ọmọ lè já àfàrí kọjá náà tì núnúrín bí kànáà jágbọ́n bá fẹnu mú gi a sì tọ́la dókè gbogbo wa pátá lábẹ̀sẹ̀ wa járe o a ní rí kú aya a ní rí kú ọkọ a ní rí kú ọmọ àwa náà ò ní dòkú nínú ọdún twenty twenty four tá a wà gbogbo oore tá a náwó sí lọ́wọ́ wa ó tó gbogbo wa pátá ojú tí olódùmarè fi ń sọ wa kò ní fi sun ìfanísìnmí títí láwo sìnmí títí sìnmí jìnnà láwo sìnmí jìnnà o lè sìn mí títí kọ́ ọba ń délé ìrosàn tó wọ́n ní fá adébáfọ́ pẹ̀tẹ́rẹ́ orókè ọlọ́mọ agbélé fojú sin ni ifá ń ò lè sìn ọmọ ifá ìwọ lọ́ọ̀mọ sìn mí lọ ìwọ lọ pẹ̀tẹ́rẹ́ orókè ọlọ́mọ agbélé fojú sin ni gbogbo nǹkan wa pátá ifá ò mọ bá wa dáàbò bò gbogbo ẹni tí ń gbogbo orúnmọlẹ̀ ga tí ń ràn jọ orúnmọlẹ̀ lọ́wọ́ ìrànlọ́wọ́ ò ní dópin nínú ayé yín o àánú tẹ̀yin náà ń tọrọ olódùmarè ó ṣàánú náà fún yín o ifá ní ọlọ́gbọ́n ní ọ̀tá kókó omi sétí aṣọ ọ̀mọ̀ràn ni ọ̀mọ yìí pẹ́lẹ̀ arìnà ká ò ní rìnà bíbí ilẹ̀ dípẹ̀ kún gungi gungi ògungi kórè kọjá eréwé dífá fún ọ̀rúnmìlà ìfáǹsà owó lọ ìlú àánú gbogbo òmùmú ayé ẹ ṣàánú mi àyàmọ̀ bẹ́yìn ọ̀bá mu múrí gbogbo ayé ni ó ṣàánú gbogbo bẹ́ẹ̀ ṣe ṣàánú wa olódùmarè ó ṣàánú yín o ọwọ́ àánú ọwọ́ oore ọwọ́ ọ̀dùnnú kò ní tán nínú ayé yín o tí ó sì rínú adúpẹ́ o àmàlóore o àtẹlẹ́gùn àtolóòṣà àtolóró àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ sẹ́rí wálé padà tẹ́ ẹ ti gbà fún tirúnmọlẹ̀ tẹ́ ẹ ti gbà pé tirúnmọlẹ̀ lẹ́ẹ̀mọ́ gbéga ògo yín ní wọ mí o adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ o adúpẹ́ Hmm. àwọn èèyàn ìdùnnú tán bá wa tán náwó sí wa lórí ìjọ yìí a dúpẹ́ lọ́wọ́ yín o Ifá ní tatítati awòtájí tọjọtọjọ awòtọjọ ọyìn pinpin àwa abẹ́rẹ́ àwọn olóṣèlú wa fọkànlẹ̀ nígbà wọn mọlẹ̀ wọn lọ rèé fúláì ní ọmọ òòṣà ṣé ni wọn ò mọ pẹ́ẹ́dọ̀ òòṣà ń gbọmọ rẹ lọ́wọ́ ẹ dákun ẹ dábọ̀ ẹ ṣeun àkìyín àkìyín àkìyín tẹ̀sọ́tẹ̀sọ́ àkìyín tológun tológun adúpẹ́ o àkìyín ayìyín o ẹ ṣeun ṣe ibi tẹ́ wá bá wa bá a dé náà ẹ dákun ẹ mọ́ dáwọ́ ìrànlọ́wọ́ náà dúró eléyìí náà bọ́dá náà kò ní dáwọ́ ìrànlọ́wọ́ dúnú ayé yìí gbogbo ibi tí bàbá ti ń ta kálukú wa lẹ́sẹ̀ ìwúre ẹ̀gbọ́n ó lè mọ́jọ́ tàbí ìdùnnú abọ́dá náà yóò bá wa bututu sí i ojú ò ní pọ́n wa àníjáyé ìnira o ẹ ṣeun ṣeun akínyìn o ọ̀rọ̀ ìdùnnú ọ̀rọ̀ ayọ̀ ní mọ̀ bá o ifá ní ògbèdí ògbèdí n ò lè fọ̀rọ̀ ara mi sáwàdà dáfúndúdò tí sáwòrò dé ọ̀yọ́ ǹjẹ́ kí ni ń gbé ẹ lágbe yìí oyin mọmọ adùn níbẹ̀ níbẹ̀ oyin mọ ọ̀rọ̀ adùn ọ̀rọ̀ oyin ní ọ̀rọ̀ owó máa já sí inú wa yóò dùn ayọ̀ wa yóò kún omuṣẹ làbọrẹ làgbẹ ìlàbọ ṣiṣẹ o. ògbó atọ àṣírí ìwọlùwọ fún ogbó ẹ̀yin fún ogbó ẹ ẹ dápò ìgbà yìí tẹwà ní online ẹ máa lọ́ọ̀bù program ẹ máa share ẹ máa like ẹ máa like program yẹn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni gbogbo ẹ̀yin tẹ́ẹ̀ online tẹ́yìn náà bá tó wá sọ online account number wa ti fi síbẹ̀ àti pín ẹ̀ síbẹ̀ ẹ jẹ́ kí tó wá pè fún yín torí àwọn mi ò gbọ́ àwọn mi ò wà lẹ́nu iṣẹ́ báyìí táyà parí làwọn mọ̀ gbọ́ account number ẹjẹ́ tó pè fún yín three zero seven one zero three one zero one five six seven one zero three zero one five six three zero seven one zero three zero one five six ayọ̀adé ifáyẹmí ìdòwú first bank first bank first bank zero one five six first bank ayọ̀adé. Ifáyẹmí Ìdòwú ní gbogbo ẹ̀yin tí a fẹ́ fi owó ràn wá lọ́wọ́ kẹ bàbá ṣèwó sí. ìbàrí òwúrọ̀ yìí náà lọ́wọ́ o ìbàrí òwúrọ̀ yìí náà lọ́wọ́ ẹ wò ó ní. àṣẹ parí àìsàn ọdún ni o. tẹ́rí ẹ àṣẹ parí àìsàn ọdún ni. ló fi rí bá tẹ́rí páànù la fi kò tí ì sílẹ̀ kọ́ fẹ́. àbúrò àti gbogbo ẹnu ọ̀nà. páànù la fi la fi ya gádígádí báyìí. tẹ́rí páànù la fi ya lọ́tùn lọ́sì káti ẹ̀dùn adúpẹ́ o ẹtẹ ti kọ́kọ́ eh, àbó ti bò ó bẹ́ẹ̀ <laughs> ni àbó ti bò ó gbogbo ẹ̀yin tí ẹ̀nà wa lọ́wọ́ láti bá débi náà àmọ́ pé ẹ lè ṣe jù báyìí lọ olódùmarè wà náà yín lọ́wọ́ olódùmarè eh, bẹ́ẹ̀ náà gbé ẹrù yín níbi tó ti wúwo olódùmarè bá yín gbé fúyẹ́ ìpẹ́ nífẹ̀ẹ́ ran yín ẹ nífẹ̀ẹ́ Yorùbá ẹ nífẹ̀ẹ́ rúmọlẹ̀ ẹ fẹ́ kí ṣẹ̀ṣẹ̀ ó panu tí yín ò ní panu ẹ ẹ ń bo yín lẹ́ni panlé ayé o ayé yín ò ní panu ayé yín ò ní wo yín ò ní bàjẹ́ o ẹ ní sórí ibú o ẹ ní mọ́jú sọ ẹnu o ẹ ní kú kíákíá. àṣẹ o ẹ ní kú ẹ tó kú. ẹ ṣe adúpẹ́ o àwọn apẹ́kẹ́ lè bá rí ogbó inú ẹ̀ náà ni. Ah, àmọ̀ lórí ẹ ṣe adúpẹ́ o. yàtọ̀ dé o. wọ́n ní àwọn wa ní ní kẹ́ni lè sèmi àmọ̀ lórí o. torí láti bí ó ti délógún ọdún tí tá a ti bẹ̀rẹ̀ bí tí a sí kú tí ọlọ́run sì ní kí a parí ẹ̀ àwa dúpẹ́ pé àsọjáde ẹ̀yìn yẹn sí ìrìnrìn ẹ̀sìn wa lọ́wọ́ ó ti pẹ́ táwọn èèyàn táyìn yẹn ti bá wọn kọ́ mọ́sálásí ẹni bá wọn kọ́ ṣọ́ọ̀ṣì ẹ tẹ́ bá wo nígbà tí ilé ìgbà ń bí tí bí wọn bí ṣọ́ọ̀ṣì àti mọ́sálásí tó ti dìde lọ́tún lọ́sì a lè kà á lẹ́nu gbọ́n kì í gbà wọ́n lọ́dún kọ́tà tí wọ́n kọ kí wàá lóde táìpé nǹkan bàbá tiwa nǹkan tó wá jẹ́ nǹkan tẹ́ ká parun sẹ̀ sí tó jẹ́ nǹkan àwa oníṣẹ̀ṣe ló wá rí báyìí ẹ̀yọ́ ẹ̀mọ́ ẹ̀mọ́ rúmọ̀lẹ́ káàkiri àgbáyé ẹ̀dá pẹ̀lú wa lọ́wọ́ ifá ọba yín ṣe olódùmarè ó bá yín ṣe o gbogbo orúmọ̀lẹ́ ó bá yín ṣe o wọn ò ní dá yín dọ́rọ̀ yín o ẹ dákun ẹnu wa ẹrọ ilẹ̀ bí bí plot méjì ni plot méjì ni plot méjì ni olódé junction yẹn títí títí lẹ́wọ̀n gbalasa. àwọn aláfáwọn ilé ìnílẹ̀ gbogbo bí gbogbo bí gbogbo bí wo bí pákó yìí parking space ni tí náà lọ́wọ́ bá ti dé ní ìsìnkú ẹ̀ láti lé ẹ̀ parking space ni tá a rẹ̀ gbogbo lẹ̀ tí gbogbo ẹ̀ tá a ṣe fẹ́ǹsì tá a di fẹ́ǹsì ara fẹ́ǹsì tá a ti fẹ́ǹsì tó mọ̀ ẹ̀ tá a yẹ pé ẹ̀ pé ẹlòmíì ẹ tí wàá pé torí pé àti parí ẹ̀ hmm. àwọn èèmọ̀ pé lè jọsìn wọ́n mọ̀ pé lè jọsìn wọ́n àbí torí pé àti parí ẹ̀ torí pé ó wọnú hmm. tẹ́yìn bá mọ̀ ṣe àpéyìn mọ̀ rò pé bóyá kẹ̀yìn ẹ̀ ìwé ilẹ̀ yóò sì tẹ̀lé ìjọsìn ṣùgbọ́n nígbà tí wọ́n ti tó bá ti fẹ́ǹsì ní ìsìn báyìí tán kó gbogbo àwọn eléyìí tí wọ́n ti dànù gbogbo ti ta ìtàn ti dànù tí wọ́n ti fẹ́ǹsì sí gbangba ẹ̀gbẹ́ títì ni ó wà sábọ̀dún iwájú gẹ́gẹ́ ni ó wà báyìí táìpé àwọn yóò ti rí pé. gbogbo ara fẹ́ǹsì gan-an lóríṣiríṣi ó wà lára rẹ̀ wọ́n ti mọ̀ pé ilé fárè ó ti wà nù plan ní ilé ìjọsìn dákun ẹ̀ràn lọ́wọ́ o tí ọlọ́run ṣèrànlọ́wọ́ fún ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ̀ràn wá lọ́wọ́ ẹ̀sìn ìbáwa gbé ìjọ òrìṣàgà ibi táwa yìí two plot ni fifteen million náà ta plot ilẹ̀ ibi táwa yìí ní ìsìn báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ibi táwa yìí orí ilẹ̀ ibi táwa yìí fifteen million plot yẹ adẹ̀ni two plot two plot níbẹ̀ fifteen million plot ilẹ̀ ibi táwa yìí hmm. báyìí báyìí. ṣèyí gbàtà bàbá wa sí ra hmm. hmm. ọ̀hún adúpẹ́ o gbogbo èyí tí ọlọ́run ṣèrànlọ́wọ́ fún o ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ẹ sì bá wa gbé ìjọ òrìṣà ga ẹ dákun o. nígbà tá a bá ti tán ẹ dákun ọlọ́run lòdùmọ̀ yóò ràn yín lọ́wọ́ ṣe olódùmọ̀ ẹni ránṣẹ́ yìí lọ́wọ́ kíṣẹ́ yóò mọ̀ kú báyìí ara àwọn nǹkan tí àwa náà lè ṣe tá jáde dàbí pé àṣe síwájú tá a fi súre tàbí lọ́dọ̀ níwájú olódùmọ̀rẹ́ ni pé níwájú olódùmọ̀rẹ́ ni pé kọ́lọ́ gbàdúrà wa pé àkókò ìwọlá nǹkan tó báyìí tèmi náà ṣe ń ṣe ń ṣe ń jọba yìí hmm. ọlọ́run lè bá wa ṣe. ṣe olódùmọ̀rẹ́ ni o ṣe àwọn ọmọlẹ́ ní iṣẹ́ fáwọn ọmọ. gbẹ̀yìn tó gbẹ̀yìn tó bá ti wọlé ọ̀rọ̀ ilé ìjọsìn tẹ̀sẹ̀ tá a wá láti bí ọ̀sẹ̀ méjì a tún padà wá wípé ẹ ti nù wá lọ́wọ́ débì kan o ẹ̀rí bá a ti kàn á náwó yíjà àdúgbò àwọn ah, ìjẹ ti ń gbọ́ àwa ìtẹ̀síwájú ẹ̀bẹ̀ ní ṣe o iṣẹ́ ti pọ̀ mbẹ́ o àti ṣe o ilẹ̀kùn wíńdò rírẹ́ wíwọlé fẹ́ǹsì àga lọ́pọ̀lọpọ̀ ń lè fá ẹ̀rọ gbohùngbohùn gbẹ̀ ládùúgbò yóò mú ìkọ̀wá lọ́wọ́ along apẹtẹ road yẹn náà ni. àdàbà àdàbà apẹtẹ. along àdàbà apẹtẹ road yẹn náà ni power line. gbogbo ẹni tí a fẹ́ mọ darapọ̀ mọ́ wa ní ìjọ sátọ̀dé sátọ̀dé sátọ̀dé every saturday. aago mọ́kànlá sí aago kan ní gbogbo sátọ̀dé là ń ṣe ìjọsìn ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ wa èyí ń bẹ eh, gbogbo àwọn tó ń gbé ìjòkòdó ni apẹtẹ ni ẹlẹ́yẹlé ni Ṣàngó ni àwọn agbègbè wa Ìdó local government generally eh, ààyè wà láti wá ṣe ìjọsìn nílé ìjọsìn wa níbi bí àdúrà gbogbo wa ní ó gbà àríbà ṣe ìwúre wa yóò tọrùn o inú wa ó dùn ayọ̀ wa yóò kún o. Ah. Yeah. àyíká ilé ìjọsìn náà lọ́wọ́ yẹn. Ẹ̀ka lọ pẹ́ ni Ọlọ́run mọ̀. Láti pẹ́ lọ́dún mọ̀ ní ìtàbádé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìṣẹ̀ṣe, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó tọ́, gbogbo ẹ̀yin bá tó o àdúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣeun. àdúpẹ́ àmọ́ ìyá Abáṣẹ́dé àti ibi tó kù sí ní àwa sí nígbà àwọn tẹ̀tù gbé wá sórí ètò mọ́ àwọn yàwó ti parí rẹ̀ lọ́wọ́ <laughs> ìlànà padà wá sórí ètò láti wá dúpẹ́ lọ́wọ́ yín dúpẹ́ àgbàlagbà tọrọ rẹ̀ mí nígbà dúpẹ́ àná àárọ̀ rẹ̀ mí gbà falowú bẹ̀. ẹ ṣe àdúpẹ́ o dúpẹ́ o ẹ ṣe àdúpẹ́ o. Thank you.